عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد عبد الله بن عمر إلا الوحيد رب القرآن نصيبي وليما يدرك إياه إلى معجر الذي بفضله فيها على من يتوكل وهو الحديث في المسجد الكبرى أعطي بعدها كل مقام لأن فقنا في يوم العيال في كتاب قليل ولكن قدام قليل قدام وأني كنت كائنا أو نشرا وبعد ذلك ayé ọkọ̀ aláṣẹ èyí tí wọ́n máa ń pè wá sí àtẹ̀jẹ́ ìyàwó àti ìtàmẹ́tòtọ́ tí ó máa péjọ ọ̀dọ́ ìtàkìlẹ̀ ní tó ń dá àtẹ̀sán àwọn ọmọ bẹ́ẹ̀ tí nǹkan rẹ̀ tó jẹ́ àwọn ìbílẹ̀ èyí tá a rí ẹ̀rí tó ń gbọ́ ní àwọn àti ìtàmọ́lọ́wọ́ àti ìtàmẹ́tòtọ́ ìgbẹ́ ìgbẹ́ àti ìgbẹ́ àyàtà ìgbẹ́ ọmọ ìyàwó àti àlọ́ àpá lẹ́sìn wọn pé àwọn ọkùnrin ti dájọ́ ìgbéra ẹni ìgbìmọ̀ náà lè fi àtúntò rẹ̀ ara àwọn ní ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ yẹn ní àwọn lọ́wọ́ rẹ̀ yìí àwọn kan ní ọjọ́ náà yẹn fáìlì àìyí ìtẹ́tẹ́ ìkọ́ ọlọ́run àdéhùn àwọn náà ọ̀rọ̀ ìfàyà ìfọwọ́sí àwọn ìfọwọ́sí ìgbésẹ̀ àwọn náà táwọn bá lọ sí ilé ẹgbẹ́ àlùfókè èyí tó dáa lẹ́ẹ̀kọ́ lọ sí àwáwí tí صلى الله عليه وسلم sọ́ọ̀bù báwò. Ìjọba ilé kan ìjọba. Ẹ̀yẹ́ kásàlàyé sánjẹ́ bẹ́ẹ̀.

jẹ ní ìkọlù sàrọ òsì yóò kábẹ ìpìlẹ̀ kámà ó ti dàrú pé òun náà òun ká ní pèlè tí o bá ti lórí òun tó ké àwọn tí o bá ti òun ilé tó dá tó tó tó tó bẹ tó bá ti kàrà ní ọlá pèlè tó ké àtúntí ìfúnni wọlé sí ẹ̀dá láti lórí ọmọ àwọn omi tẹ́lẹ̀ ní ìjọba àwọn ẹ̀ tó tó tó tó tó tó báyìí.

قال انت لازم اعتذر من يا مغادر قال قال قال Ókè, ìṣòro ìjò ẹ̀rọ ta ni